Boricha, Ache Legua, Ache Okun, Ache Ochosi, Obatala Baba. Ache Maya mi madre, Ochumi Yami, Ache Chango Kapi, Otila Batomi, Ache Agayu Sola, Ache Yang Sahe, Kwahe Kwahe, Yang Sahe. Dice Ache Babalu Omo Chango, Chango Tei. elekwa elekwa alawana kila moche elekwa elekwa ọchị elekwa elekwa quiere kẹrẹkẹrẹ mi yẹ elekwa elekwa